ewari tara dudu ikosusu ti won n tọka si laarin lododo lo wa ninu hadisi kan bẹẹ pe alaosubana wa taala wọn ma kosusu lati gba ẹmi ẹru rẹ. E tó jó nígbàgbọ́ òdodo. láti gba láti gba ẹ̀mí ẹ̀mí ẹrú rẹ̀ tó jó nígbàgbọ́ òdodo. àdíìsì yẹn àdíìsì Bukhari ni láti ọdọ Abu Huraira radiyallahu anhu a ti mú àdíìsì yẹn náà wa níwájú níbi tí Mirza Gulam Ahmadu tó ti lọ jí àdíìsì ànábì tó jí tó sọ pé Ọlọ́run tún fi bá òun sọ̀rọ̀ àdìsí mọ́ni áádàlí wàlíyàn. fàkọ́dí àzántuhu bilharbi. àdìsí yẹn ohun tó wá parí rẹ̀ ni pé wà má tààrọ̀ dádìtù à ń ṣe in ànàfà ìlú tààrọ̀ dùdí ànàfsìlì mùmìn. Allah wa ń sọ nínú àdìsí yẹn àdìsí kúrísí ni wípé èmi kì í mọ̀ kó ṣúṣù níbi nǹkan tí n bá fẹ́ ṣe tí n bá ti fẹ́ ṣe nǹkan mò ń ṣe lọ́nà nìyẹn. èmi kì í kó ṣúṣú níbi tí n bá fẹ́ ṣe bí mo ṣe máa ń kó ṣúṣú níbi kí n gba ẹ̀mí onígbàgbọ́ òdodo. yakirahu limauta onígbàgbọ́ òdodo ó kórìíra ikú kò fẹ́ kú wàhánà akirahu màsá àtàhù èmi náà sì kórìíra ohun tó máa kó ìpalára bá a. ohun tó fẹ́ lòrè o. ìkó ṣúṣú láàrin yìí kí ló ń túmọ̀ sí ọlọ́run ọba ìsọba tí máa kó ṣúṣú kó fẹ́ ṣe nǹkan kó máa lọ wájú kó máa lọ ẹ̀yìn kó máa lọ wájú máa lọ ẹ̀yìn lórí rẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan yóò ṣe ni nínú tọ́lọ̀ ọba máa ṣe ni pé máa gbẹ̀mí ẹ̀dá. E ó ń gbẹ̀mí mùsùlùmí ó ń gbẹ̀mí kèfèrí àmọ́ ìgbàkígbà tí Allah bá ti fẹ́ gbẹ̀mí mùsùlùmí Allah kọ́kọ́ kó ṣúṣú ìkó ṣúṣú yẹn ó jẹ́ àkànlò èdè ni ìtumọ̀ rẹ̀ gangan ni pé ọlọ́run ọba máa ń ṣàánú onígbàgbọ́ òdodo nígbà tó bá fẹ́ gbẹ̀mí ẹ̀ torí pé ẹwọn tó parí rẹ̀ yakoro ulimauta onígbàgbọ́ òdodo ẹ̀mí rẹ̀ kọ ikú wàhánà akérò màsáátàwù ẹ̀mí tiẹ̀ kọ kú kò tí ì fẹ́ kú èmi ọlọ́run náà sì kórìíra. kí n ṣe nǹkan tí ó pa lára fún un. oró ń bẹ níbi ikú. therefore ìkòsúsú bẹ̀ yẹn ó wá jẹ́ rahamatan wa ni alayhi wa mahabbatan lahu ọlọ́run ọbọ̀ wàá fi àánú yóò fi gba ẹ̀mí onígbàgbọ́ òdodo. kò ní í gbà á ní ọ̀nà ilé kókó gẹ́gẹ́ bí ṣe máa gba ti àwọn kèfèrí. ṣe rí i pé tá a bá pe léyìí ní ìsìn àárọ̀ kò tako làákàyè. ok ẹ jẹ́ fún wa lápẹẹrẹ kan tíyẹn bá nífẹ̀ẹ́ ẹnìkan ẹni tó jẹ́ dókítà ó nífẹ̀ẹ́ nìkan ó nífẹ̀ẹ́ nìkan ẹni tó wá nífẹ̀ẹ́ yìí wọ́n wá gbé wálé ìwòsàn ilé ìwòsàn rẹ̀ kó síkì ọ̀rọ̀ ẹ̀ wá jẹ mọ́ kí wọ́n gún lábẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ̀ jẹ mọ́ kí wọ́n bá fa apá rẹ̀ kí wọ́n bá tó eegun ẹ̀ tó kán ẹ rí i pé process láti gba ààtò eegun tó bá dá yóò jẹ́ ìnira ìrora ìrora máa wà ń bẹ̀ fún aláìsàn tẹ́ fẹ́ tọ́jú ẹni tó sì fẹ́ tọ́jú rẹ̀ yìí ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ ni ẹ rí i pé pẹ̀lú ìkẹ́dùn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni dókítà yóò fi tọ́jú aláìsàn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ìwà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ yẹn tí ó wàá dàbí ẹni pé àbí kò fẹ́ ṣe ni àbọ̀ fẹ́ ṣe ni nǹkan tí wọ́n ń sọ nìyẹn nípa tààrọ́ dúdú pé tọ́lọ́n bá fẹ́ gbẹ̀mí onígbàgbọ́ òdodo pẹ̀lú ìkáàánú rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run bá máa fi gba ẹ̀mí onígbàgbọ́ òdodo. torí pé sàkàràtù lè mọ́tù wà oró okú ẹ̀ ń bá fẹ́ kú ìrora ó mu ìrora ó ba ọlọ́run bó wà bá a ṣe tiẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pọ̀rẹ́ ẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ gba ẹ̀mí rẹ̀ ẹrú sìn rẹ̀ tòótọ́ ló fẹ́ gba ẹ̀mí rẹ̀ ṣẹ́rí pé léyìí ó wà very very logical. very very logical ibo la fẹ́ gbé gbólóhùn okuti irú ìsìn ara òṣìwò nìyẹn kọ́lọ̀ ń sọ pé òun máa ń ṣàṣìṣe àṣìṣe wo ló ṣe nínú ayé wa àṣìṣe wo ló ṣe nínú bó ṣe dá sámà àti ilẹ̀ àṣìṣe wo ló ṣe lórí bó ṣe dá gbogbo ẹ̀dá rẹ̀ ìjọ amadíyà ọ̀rọ̀ burúkú lọ̀gá yín sọ yìí eléyìí ò lè ti ọ̀dọ̀ ọlọ́run bá wá ọ̀dọ̀ èṣù èṣù lélẹ́yìí fit àṣeyìtọ́n òun lélẹ́yìí fit pé òun máa ń ṣàṣìṣe òun a sì máa ṣe nǹkan tí ó ṣe wẹ́kú ó fìtì èṣù kò fìtì àlọ́ o. ṣe wá rí àyà rẹ̀ yìí kì í ṣe pé jìyàn múnú kùránì òun yóò kùránì o ilé yóò sínú kùránì o òun fúnra ara rẹ̀ ló gbé yẹn kalẹ̀ ẹ̀jẹ̀ àtẹ̀wájú. ọ̀gbẹ́ni Mirza Gulam Ahmadu wípé já àní ìlún já àní ìlún ìlú wá bá mi ìlú ó wá bá mi kí ni jẹ́ ìlú? ó ní àlìmúrọ́ọ̀dù mínàlì ìlú jìbìrìlù aleyhi salam ó ní nǹkan tá a gbà lérò pẹ̀lú orúkọ yẹn il ó ní jìbìrìlù ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ jìbìrìlù ni ọ̀gá yín sọ di ìlù ìyẹn ní ọ̀rọ̀ kejì lórí ẹ̀ ni wípé jìbìrìlù wà bẹ́ẹ̀ nìkan kan mọ́ o láti mú wáyìí wá ọ̀rọ̀ tálákùnrin sọ yìí irọ́ ló fi pa gẹ́gẹ́ bó sì já sí pé irọ́ ti wà nù ẹ̀jẹ̀ rẹ̀ láti gbà yí wá. wàyí Mirza Gulam Ahmadu Kọ̀díyání olùdásílẹ̀ ìjọ Amadiya. ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà màdí ìjọ amadíyà jésù kristi ìjọ amadíyà mẹsáyà maria ìjọ amadíyà ìmáàmù Maadi ìjọ amadíyà o lọ jí àyà yìí wá nu kùránì ó ní ọlọ́run tún sọ kalẹ̀ fún òun ó wá lọ panẹ́bíìtì fi nǹkan míì kún ó ọlọ́run sọ pé inna narisul àrìdọ̀ na àkúlù ha min àti rọ́fìà na àkúlù ha min àti rọ́fìà ibi tó ti lọ o sura mariam quran nineteen verse forty ohun tọ́lọ̀ ń wulẹ̀ ni pé iná nahanu narifule aridọ wà má ní àléyá wá ilẹ̀ iná yorùjáun iná nahanu narifule arid wà má ní àléyá wá ilẹ̀ iná yorùjáun. àwa lọ mú iná nọ́rífùlẹ̀ àrídọ̀ ó mú yẹn ó wá lọ fi nǹkan míì kún un. Uh, ah, Mirza Gulam Ahmadu Jésù Kristi ìjọ Amadiya Mẹsáyà ìjọ Amadiya Màríà ìjọ Amadiya ànábì ńlá ìjọ amadíyà òjíṣẹ́ ńlá ìjọ amadíyà ìmáàmù màdí ìjọ amadíyà ó tún bọ́ sínú quran ó tún lọ jí àyà míì mú gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ fún ìjọ rẹ̀ sínú súra rẹ̀ súra al-istifta ó ní olúwa sọ fún òun wípé rọ́bì inni maglubun fantasir fantasir rọ́bì ìní maglubun fantasir ọlọ́ jí mú ni ibi tó ti jí mú rè súra kọmọr alikọmọr quran fifty four aya kẹwàá quran fifty four aya kẹwàá. súra alikọ́mọ̀r quran fifty four fifty four ayàkẹwàá ibẹ̀ ni aláwo ti sọ̀rọ̀ nípa ànábì rẹ̀ kan wípé fada arọ́bàwú àní maglubun fauntesir fada arọ́bàwú àní maglubun fauntesir ṣe ti rí báwọn ibi tó ti lọ jí nìyẹn. tọ́yì ìjọ amadíyà ẹ jẹ́ á lọ yiri ááyà yìí wò ó ẹ jẹ́ á jọ yiri ẹ̀ báyìí o. Mirza Ghulam Ahmadu Kọ̀dìyání olùdásílẹ̀ ìjọ amadíyà Jésù Kristi ìjọ amadíyà. mesaya ijo amadíyà mọ́ríyámù ijo amadíyà anabi nla ijo amadíyà ojise nla ijo amadíyà afànábì jẹ ìjọ amadíyà ọlọ́lọ́hún bó ń sọ̀rọ̀ ó sọ wá àyíkalẹ̀ fún òun fún ìjọ ọ̀hún ìjọ amadíyà wípé. innama àmùrúkà ìdá àrọ́tà ṣe á ń tẹ̀kú lálàhù kún fàyàkùn innama àmùrúkà ìdá àrọ́tà ṣe á ń tẹ̀kú lálàhù kún fàyàkùn màá túmọ̀ yẹn o màá túmọ̀ yẹn. ó ní ìnáma àmúrúkà ọ̀wọ́ àṣẹ rẹ ìwọ Mirza Gulam Ahmadu ìdá àrọ́tà ṣe á nígbà tí o bá gbèrò nǹkan kankan à ń tẹ̀kú lálàhù ọ̀wọ́ ń tọ́kọ̀ sọ ni pé kún jẹ́bẹ̀ fáyẹ̀ ó sì máa jẹ́bẹ̀ ṣe gbọ́ báwọn ó ní dájúdájú àṣẹ rẹ nígbà tí ìwọ Mirza Gulam Ahmadu bá gbèrò kínní kan òun ni kó o kàn sọ pé kún jẹ́bẹ̀ fáyẹ̀kún ó sì máa jẹ́bẹ̀ ìjọ amadíyà kí ni ìtumọ̀ ṣé ìsìn àárọ̀ náà nílé yìí náà ṣára ìsìn àárọ̀ yín ni ṣé ẹ naa pe léyìí náà ní ìsìn àárọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí ta ló ní kún fàyàkùn ta ló ní kún fàyàkùn láàrin ọlọ́run àti Mirza Gulam Ahmadu ẹ wo bí Mirza Gulam Ahmadu bó ṣe sọ ẹ̀ di òòṣà amadíyà òòṣà amadíyà ó ní ọlọ́run sọ fún òun wípé tóun bá ti gbèrò anything kó nǹkan sọ pé be and it is be jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ kún fáyà kún. ṣé ẹ rí pọ́kùnrin yìí èṣù ló ránṣẹ́ nínú àlùkùránì gbogbo ibi tí ọ̀rọ̀ kún fáyà kún ti jẹyọ kò síbì kankan bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá ti gbé fún ẹ̀dá rẹ̀ òun nìkan ló ní. àṣẹ jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ kò sí fún ẹ̀dá kankan rí. Allah nìkan ló ní. kó tó dá ayé àti ọ̀run jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ tí Allah ló ń ṣe. nígbà tó dá ayé àti ọ̀run tán jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ tí ẹ̀ ló ń ṣe gbogbo àwọn òjíṣẹ́ tó rán wá sílé ayé pátá ọlọ́run ọba ò fún wọn ní jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yẹn lọ wo súrà gọ́fìr súrà gọ́fìr quran forty verse sixty eight ọlọ́run ọba fi jẹ́ bẹ́ẹ̀ tì sọ́dọ̀ ara rẹ̀ ni huwa lẹ́dí yíhúyí wáyù Fa fàyìlá kọ̀dọ̀ amúrọ́n fàyínàmáyẹ̀kúlù làwùkún. fáyàkùn ìgbàkigbà tálà ò bá ti fẹ́ ṣe nǹkan kankan tó bá fẹ́ pàṣẹ nǹkan kankan ọ̀wọ́n tí ó kàn sọ ni pé jẹ́bẹ̀ yóò sì mọ̀ jẹ́bẹ̀. bẹ́ẹ̀ ọlọ́run àbá ló ní gbólóhùn yẹn ó nígbà tó ń bá fẹ́ ṣe anything òun kàn sọ pé jẹ́bẹ̀ yóò sì mọ̀ jẹ́bẹ̀. bẹ́ẹ̀ ọ̀nà kan nìyẹn nínú súra Maryam Quran nineteen verse thirty five. gbólóhùn jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ ó jẹ yọ́ ń bẹ́ẹ̀ ọlọ́run sì fìtì sọ́dọ̀ ara rẹ̀ ni. ma kana lillahi an yattakhidha min waladin subhana ma kana lillahi an yattakhidha min waladin subhanahu idha qada amran fa innama yaqulu lahu kun fayakun. ṣẹ̀rí báwọn tó túmọ̀ sí wípé ìgbàkígbà tọ́lọ́run bá ti fẹ́ dá nǹkan kankan tó fẹ́ pàṣẹ nǹkan kankan yóò kàn sọ pé jẹ́ yóò sì máa jẹ́ ọlọ́run ọba lò fúnra rẹ̀ ni. omi ìtúrẹ́